الله الحمد لله والصلاة والسلام على رسول الله نتكلم الآن عن أقسام الدعاء الدعاء ينقسم إلى قسمين adúgbò fún ọlọ́run ọba àlekíọ́lá nísìn á bẹ̀rẹ̀ sí sọ àwọn ìran tí ó ní ohun sí pẹ̀lú àdúrà àdúrà tá a inú èdè wa òun ìran mélòó gan ni ọ̀nà wo ló pín sí. القسم الأول دعاء عبادة صرف لغير الله شرك أكبر كمن صلى وصام وحج لغير الله. àkọ́kọ́ nínú ìpín àdúrà àwọn àti màpéde lárúbáwá ni òun ni àdúrà tó lọ mẹ́sìn yẹn pé àdúrà ni à ń pè yẹn pé ìjọsìn fọlọ́run ọba àlìkẹ́lá bíi irun bíi ààwẹ̀ àti àwọn tó jọ bẹ́ẹ̀ náà àwọn ẹ̀sìn gbogbo àwọn nǹkan wọ̀nyí tó yẹ pé a gbọ́dọ̀ ṣe fún ẹnìkankan lẹ́yìn ọlọ́run ọba àlìkẹ́lá abẹ́ ìjọsìn ni tí a fi ń sin lọ́run ìpín àdúrà àkọ́kọ́ lélẹ́yìn. الثاني من أقسام الدعاء دعاء طلب دعاء مسألة هذا ينقسم إلى قسمين ẹlẹ́ẹ̀kejì náà pín àdúrà òun lèyí tó gbajúmọ̀ lórí ahọ́n wa tó bá ti ní àdúrà àdúrà àdúrà gẹ́gẹ́ bí èdè lárúbáwá òun ni àdúrà kí a béèrè tí à ọba àlìkíọ́lá láwọn oore ká sì bẹ lan ọba àlìkíọ́lá kó gbé àjìnà sí tí kò dáa eléyìí náà pín. دعاء طلب من المخلوق شيئا لا يقدر عليه الا الله سبحانه وتعالى شرك اكبر مثل مراه تاتي لقبر النبي صلى الله عليه وسلم تطلب منه الولد او انزال غيث هذا لا يقدر عليه عليه الصلاه والسلام وهو حي فما بالنا وهو ميت ìpín méjì tó pín sí òun àkọ́kọ́ ìpín ni pé ìmọ̀ wá nǹkan kan lọ́dọ̀ ẹ̀dá tó jẹ́ pé níta wá lọ́dọ̀ ẹ̀dá yìí ẹ̀dá yìí ò lágbára láti lè ṣe nǹkan òun kò sẹ́ni tó lè ṣe àfi Ọlọ́run ọba àlìkìlá nìkan bí àpẹẹrẹ bí kí yẹn máa wá ọmọ kó wá lòun wá lọ sọ́dọ̀ ẹnìkan kò má jẹ́ pé ó dà nẹ́bí sallallahu alaihi wasallam نعم الثاني أن نطلب من المخلوق شيئا يقدر عليه وهذا يصح بشروط أربعة. ẹlẹ́ẹ̀kejì Uh, òun ni kí a máa wá nǹkan lọ sọ́dọ̀ ẹni tí ó jẹ́ ẹ̀dá ọlọ́run ọba àlekíọ́lá ní nǹkan tó yẹ pé ẹni yìí ní kápá àti lè ṣe é ó yàtọ̀ síta lákọ̀ọ́kọ́ tó yẹ pé tí èèyàn bá wà lọ sọ́dọ̀ ẹni tí kìí ṣe ọlọ́run ọba àlekíọ́lá nígbà tó yẹ pé ọlọ́run lọ́ba tí ó lè ṣe é èèyàn ti kó sínú ẹbọ náà àmẹ́lẹ́yìí ó lágbára àti lè ṣe é nínú ẹ̀dá a gbọ́dọ̀ jẹ́ pé ẹni tá à ń wá sọ́dọ̀ rẹ̀ ẹni tí ó jẹ́ ó wà láyé ni tí ò tí ì kú tí ń sẹ̀mí bíi tiwa. an yakun at-talab min hadir la májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ẹni tí a béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ nínú ẹ̀dá fún tó lágbára àti lè ṣe ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni yẹn ń bẹ nítòsí wa ẹni tí à ń rí ni kìí ṣe ẹni tí kò sí lọ́dọ̀ wa kìí ṣe ẹni tí ò sí nítòsí wa. يعني مثال هو هنا في أفريقيا ويطلب من الولي الذي في الهند bí àpẹẹrẹ nísìn ẹni tó wà nílùú áfíríkà ni wọn ń béèrè lọ́wọ́ ẹnìkan tó rí pé ẹni Ọlọ́run ni ẹni sì wà nílùú India. Naam, an yakun الطلب من قادر لا عاجز يعني لا يمكن أن أطلب من إنسان لا يتحرك مشلول مثلا أقول له أعطني كاسة ماء ẹlẹ́ẹ̀kẹta nínú májẹ̀mú tí ó fi lẹ́tọ̀ọ́ kí èèyàn béèrè lọ́wọ́ ẹ̀dá ọlọ́run tó lágbára a gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ẹni tí a bá fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ tí ó jẹ́ pé ẹni yẹn á ẹni tó lágbára ni sẹ̀rẹ̀ ẹni tó dápé ni ẹni tó jẹ́ pé bóyá bíi akánilẹ́sìn lápèjúwe àbí arọlẹ́sìn lápèjúwe yẹn wá sọ fún un pé dákun ń gbé ke omi òun tí ó lè dìde so irú eléyìí àwọn àti mọ̀ pé ẹni náà lágbára ní tá à lọ́wọ́ rẹ̀ الرابع أن نعتقد أن هذا السبب لا يضر ولا ينفع والذي بيده جلب المنافع ودفع المضار هو الله سبحانه وتعالى ètò jẹ́ májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin tí yóò fi lẹ́tọ̀ọ́ ká béèrè nǹkan lọ́wọ́ ọmọ ènìyàn tó bá lè ṣe òní bí ká mọ̀ pé tá a bá tiẹ̀ béèrè lọ́wọ́ ẹni yìí nǹkan tó jẹ́ pé ó lágbára àti lè ṣe tí ìsọlọ́ọ̀ ni máa ń ṣe a gbọ́dọ̀ rí i pé ìdí okùnfà lásán ló jẹ́ sábàbí lásán ló jẹ́ kò sẹ́ni tí ẹ máa ń fi àṣẹ sí kí sábàbí ṣiṣẹ́ tí ń bẹ lára sábàbí àfi Ọlọ́run ọba àlìkẹ́lá subhanahu wa ta'ala. na'am nu'id marra ukhra. a tún dá ọ̀rọ̀ yìí padà lẹ́ẹ̀kan sí. ad-du'a yanqasimu ila qismayn n ti ń jẹ́ àdúrà àdúrà àdúrà tá a máa ń sọ nínú èdè wa òun náà èdè lárúbá ni bá a ṣe sọ nínú èdè lárúbáwá tí ẹ̀sìn wa dólé lórí ọ̀nà méjì ni eléyìí pín sí. du'a ibada sarfu li ghayrillah shirka akbar kaman salla wa sama wa hajja li ghayrillah. àkọ́kọ́ ni pé gbogbo àwọn ìjọsìn tá à ń sìn yẹn bíi ká máa kírun bíi kí a máa gbàwẹ̀ bíi kí a ṣe hajj tó jẹ́ pé a gbọ́dọ̀ ṣe nǹkan kan nínú àwọn ìjọsìn yìí àyàfi fún ọlọ́run ọba àlekèọ́lá nìkan tá a bá ti ṣe fẹ́lòmíì ó ti di ẹbọ mọ́ wa lọ́wọ́ eléyìí nínú ẹ̀kọ́ ẹ̀sìn du'a náà ni wọ́n ń pè àmọ́ ìjọsìn ní jẹ́. الثاني دعاء مسألة دعاء طلب قلنا ينقسم إلى قسمين. ẹlẹ́ẹ̀kejì òun ló gbajúmọ̀ lọ́dọ̀ tí wọ́n tá bá ti ní àdúrà òun fẹ́ ṣàdúrà òun ni kéèyàn béèrè ní tí ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àlìkọ́lá nínú oore àbí kí ó béèrè gbogbo tí yóò jẹ́ olódì rẹ̀ tí ń ṣe aburú eléyìí òun náà pín sí ọ̀nà méjì tí a bá fẹ́ ṣe. القسم الأول فيما لا يقدر عليه إلا الله صرفه لغير الله شرك أكبر. àkọ́kọ́ nú ẹ̀ ni pé nǹkan tá a fẹ́ béèrè yìí tá à ń wá yìí lóore ní àánú ọlọ́run ọba àlekèọ́lá káwa máa béèrè lọ́dọ̀ èèyàn kan àbí ẹ̀dá kan ní nǹkan tí ò lágbára àfọlọ́run nìkan eléyìí tí èèyàn bá ṣe bẹ́ẹ̀ èèyàn tẹ́bọ náà ni o nítorí nǹkan yẹn ọlọ́run nìkan ni ó lè ṣe. نعم وفيما يقدر عليه المخلوق قلنا صحب شروط أربعة ìpín kejì rẹ̀ eléyìí òun ni ìta sọ pé kéèyàn béèrè lọ́wọ́ ọmọ ẹ̀dá ènìyàn àbí ẹ̀dá lápapọ̀ nǹkan tó lágbára eléyìí náà ó lẹ́tọ̀ọ́ nínú òfin ọlọ́run nínú ẹ̀sìn ọlọ́run àmọ́ pẹ̀lú májẹ̀mú mẹ́ta ni. an yakuna talab min hayla mayyit. májẹ̀mú àkọ́kọ́ tá a sọ ni pé èèyàn gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ pé ń bẹ láyé kì í sí bí sàárè lèyìn ó lọ kì í sọ̀dọ̀ kú. hadir la ghaib. ẹni yẹn gbọ́dọ̀ wà ní àkàtà yẹn gbọ́dọ̀ wà ní tòsí yẹn kò gbọ́dọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ó gbọ́dọ̀ jẹ́ pé ní tó lágbára kì í sí ọ̀lẹ tí ò lágbára ní tá ń béèrè lọ́wọ́ rẹ̀. wa an a'taqid annahu sabab a sì gbọ́dọ̀ gbàgbọ́ pé gbogbo májẹ̀mú yìí tó bá pé náà àwa padà wá rí níta àwọn àyẹn a gbọ́dọ̀ mọ̀ pé sábàbí lásán ló jẹ́ okùnfà lásán ló jẹ́ kò sẹ́ni tí yóò lè fi àyọ̀ǹda sí kí sábàbí ṣiṣẹ́ rẹ̀ àfi Ọlọ́run nìkan. مثل الدعاء الاستعانة أقول لك أعني على حمل هذه الطاولة إذا توفرت هذه الشروط الأربعة هذا صحيح. bí àpẹẹrẹ báyẹn yẹn bẹ nìkan nísìnyí pé àga yìí o àbí àpótí ńlá yìí o àmì lọ́wọ́ láti gbé táwa máa ń pè ní tébù ràn mí lọ́wọ́ láti gbé e so tí ẹnìyẹn sì ń bẹ lọ́dọ̀ wa tó sì lágbára lórí àti ṣe lápẹẹrẹ. إنسان غرق في البحر ينادي فلان على الشاطئ يقول يا فلان أغثني يصح إذا توفرت هذه الشروط الأربعة. bákan náà ẹni tí ó tẹ̀rì sínú omi ó wọ ó tẹ̀rì ó wọnú omi kò bá rí ibi jáde mọ́ sọ yín wá ń dààmú wọn sọ fẹ́nìkan pé mọ́sá yọmí dákun ẹ yọmí àyírú ẹni yìí tí ń béèrè lọ́wọ́ ẹni tó wà ẹni tó wà nù omi tí ń béèrè lọ́wọ́ ọmọ ìyá rẹ̀ tí ń bẹ ní etí bèbè tí yóò sínú omi pé kó yọ òun kò sí láì fi ń bẹ táwọn májẹ̀mú tá a sọ yìí bá ti pé. نعم يريد الدخول في الجامعة يأتي إلى إنسان يقول اشفع لي حتى أدخل في الجامعة إذا توفرت هذه الشروط يصح lápẹẹrẹ èèyàn fẹ́ wọ ilé ẹ̀kọ́ gíga tó ń pè ní yunifásitì àwọn wa lọ bẹ́ẹ̀ nìkan tó ń pé ó ní kápá pé ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ kí ni tẹ́ mi ẹ bá mi gbìyànjú lórí bí n ṣe wọ jámíà bí n ṣe wọ yunifásitì yìí bí n ṣe kẹ́kọ̀ọ́ lọ síwájú àìrú ẹni yìí n tó lọ ṣe òun kò sí láì fi ń bẹ̀ nígbà tí mọ́jẹ̀mọ́ tí a sọ yìí ti pé wallahu a'lam. ọlọ́wọ́ bá alikẹ́lá ni ọba tí ó mọ̀ jùlọ.